mo kí yín káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára ṣògo rẹni kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká lásè ìdàbàsì òun ló ti pàdánù adé rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe oúnjẹ fún wákàtí tó pẹ́ jù nínú ìwé ìtàn àgbáyé bí Alan Fisher láti orílẹ̀-èdè Ireland ti ṣe oúnjẹ fún wákàtí mọ́kàndínlọ́gọ́fà àti ìṣẹ́jú mẹ́tàdínlọ́gọ́ta one hundred and nineteen hours fifty seven seconds bí àjọ World Record ti fi sí orí ìtàkùn ayélujára ayélujára wọn wípé Fisher Annan ti jáwé olúborí òun ni Ida Bá sì wá sórí ìtàkùn ayélujára náà tó sì wá kí i nígbà tí àjọ World Record rí ohun tí Bá sì kọ láti kí Annan Fisher wọ́n sì dá lóhùn wípé a ó máa retí rẹ̀ kí ìwọ náà wá tún ìdánrawò rẹ̀ ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà ẹ̀tínọ́sà oló ti fi ìkọminú rẹ̀ hàn sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ayélujára wípé ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ nígbà tí àwọn ènìyàn ò ṣe àtìlẹ́yìn fún chef dami láti ìlú èkìtì lásìkò tí ọmọ ọ̀hún náà ń gbìyànjú láti gba wákàtí tó pọ̀ jù nínú síse oúnjẹ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò ti ṣe àtìlẹ́yìn fún kàkà bẹ́ẹ̀ wọ́n ń bu ẹnu àtẹ́lù ni ní báyìí tí adé náà ti ṣí kúrò lórí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó sì gba orílẹ̀-èdè mìíràn mẹ́sàn-án ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára wípé tó bá jẹ́ wípé Chef Dami òun ló gba adé náà nígbà yìí ṣèbí lásìkò yìí ohun gbogbo àti gbogbo ohun tí àwọn ènìyàn ń sọ lórí ìtàkùn ayélujára yóò dúró wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tún ni adé alásè tí ó ṣe oúnjẹ tó pẹ́ jùlọ ní gbogbo àgbáyé ló wà lórí rẹ̀ ṣùgbọ́n ní báyìí ó ti bọ́ kúrò ó tún ti ṣí lọ sí orílẹ̀-èdè mìíràn kí ilẹ̀ fẹ́ ṣe sí i. ẹ tínú sà olóńsọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ abẹ̀ṣẹ́kù bí òjò Anthony Joshua ó ló ti sọ wípé obìnrin tí yóò bá fẹ́ òun ní láti fẹ́ òun pẹ̀lú ìdílé òun ni nítorí òun kò lè fi màmá òun sílẹ̀ rárá Anthony Joshua ẹni ọdún mẹ́rìnléní ọgbọ̀n ló sọ eléyìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó sọ wípé ìfẹ́ tóun ní sí ìyá òun pọ̀ nítorí náà obìnrin tí yóò bá fẹ́ òun ní láti rí dájú wípé ó ń múra láti fẹ́ ìdílé òun pẹ̀lú àti pé òun kò lè gbé ìyàwó òun sórí ìtàkùn ayélujára nítorí pé òun kò ní fẹ́ kí àwọn ènìyàn máa sọ ohun tí wọ́n fẹ́ fún ìdílé òun bí kò ṣe ohun tí òun gangan bá fẹ́ láti ṣe Anthony Joshua ló sọ ọ̀rọ̀ yìí lás lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje Timi Dakolo olóti ń ké sí àwọn olórí ní apá Niger Delta wípé bí epo rọ̀bì bá gbẹ lọ́jọ́ kan kí ni ohun tó máa ṣẹlẹ̀. Timi Dakolo ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti bẹ̀rẹ̀ eléyìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé agbègbè Niger Delta ti jẹ́ agbègbè tí epo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà ti ń wá jùlọ débi wípé ìjọba àpapọ̀ máa ń ní owó tí wọ́n máa ń fún wọn ní apá abẹ̀ láti lè jẹ́ kí ayé rọgbọ kó sì dé àwọn ènìyàn tó ń bẹ níbẹ̀ lọ́rùn èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn olórí kan ní agbègbè bẹ̀ ó ní wọn kò ń lo owó ọ̀hún dáradára bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ohun gbogbo bó ti tọ́ léyìí tó mú kí gbajúgbajà Timi Dakolo wá sórí ìtàkùn ayélujára tó sì béèrè wípé bí epo rọ̀bì yìí bá gbẹ kí lóhun tẹ́ ẹ máa ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèré Lẹ́gẹ́ Miami òun ló ti ń fajúro lórí ìtàkùn ayélujára rẹ̀ nípa ìròyìn kan èyí tó gba orí ìtàkùn ayélujára kan wípé Ṣèyí Tinubu bá ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò bàbá rẹ̀ jà nítorí àti sí gbọ̀ngàn ìpàdé olùṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà nàìjíríà lẹ́gẹ́ sọ wípé irú àwọn ìròyìn báyìí kò dára rárá nítorí wípé ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó sì jẹ́ òfegè pátápátá ni ó sọ èyí lórí ìtàkùn ayélujára wípé níbo lẹ ti rí tí ọmọ ààrẹ ti bá ẹnikẹ́ni jà nítorí àti wọlé sí inú ilé ìgbìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ti sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ náà ló ń sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ ba ṣèyí lórúkọ jẹ́ wípé irú onítọ̀hún kò wá ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí a kò bá sì gbàgbé wípé ó ti pẹ́ tí lẹ́gẹ́ Miami ti ń ṣe àtìlẹ́yìn fún ṣèyí Tinubu Tinubu tí ó jẹ́ ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń fi ìfẹ́ rẹ̀ hàn sí ní gbogbo ìgbà ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Sheyi is a gentleman Sheyi has a brain Sheyi get brain wọn ò bá ní Sheyi ah, ah, Sheyi no follow anybody fight. Eh, who write this who write this fake news wey dey carry up and down. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn ìbejì ológo ni Glorious Twins ó ní wọ́n ti ń fi ìgbáradì wọn hàn lórí ìtàkùn ayélujára lásìkò tí wọ́n pe ìpàdé pọ̀ láti ṣe ìgbáradì ọ̀nà tí wọ́n tún lè máa gbé orin wọn gbà nítorí wípé ẹni tó bá gbáradì òun náà ló máa ń ta bíọ́bíọ́ tó sì máa ń ṣe dáradára nínú gbogbo tí wọ́n bá ń ṣe ní báyìí àwọn ọmọ yìí ló fi fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára wọn lásìkò tí wọ́n ń kọrin ìgbáradì wọn lójúnà àti lè pèsè ara wọn sílẹ̀ di ọjọ́ tí wọn yóò wà ló lórí ìtàgé láti ṣe ohunkóhun bẹ́ẹ̀ ni wọ́n sì tún fi àsìkò ọ̀hún bí oríyìn fún màmá wọn fún àtìlẹ́yìn gidigidi eléyìí tí wọ́n ń ṣe bí wọ́n ti fi fọ́nrán fídíò níbi tí wọ́n ti ń kọ ọ̀kan nínú àwọn onígbàjúgbajà bíbí o sórí ìtàkùn ayélujára ni wọ́n tún ń kí màmá wọn wípé ó ṣe é ó kó àtìlẹ́yìn àwọn ẹ wo díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká aṣojúlóge lọ́nà ọ̀tọ̀ nínú sinimá ìyẹn akeem onílògbò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí akeem feg ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí wípé ó kú àkóyọ lọ́wọ́ àwọn ajínigbé akeem onílògbò òun ló ṣe àlàyé wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lé ojú ọ̀nà ìkẹ́nẹ́ lásìkò tí àwọn ń lọ ṣiṣẹ́ àwọn tí àwọn agbébọn sì gírẹ́bù wọn lójú ọ̀nà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ láti lè jí wọn gbé àti sí olúwa wípé ọlọ́run ò jẹ́ kí ibi kó ṣẹlẹ̀ sí àwọn tó sì ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìbọn ò wọ́n yìn lu àwọn gíláàsì ìyẹn fèrèsé ọkọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. first time first time tí a máa yìnbọn fún mi tó máa yìnbọn fún lẹ́jì tó máa fèsì bọ́ gbàgbà gbàgbàgbà tó fọ́ gbẹ́fìtì tí ò bá mi mọ̀ rò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta Sam Clef olóòtí ń gba Davido ní ìmọ̀ràn wípé níṣe ló yẹ kó dá gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ dúró nítorí ọ̀dàlẹ̀ ló pọ̀ nínú wọn ó sọ eléyìí wípé níwọ̀nba ìgbà tí ọ̀rọ̀ tí Davido ń bá ènìyàn kan sọ tó ti wá sórí ìtàkùn ayélujára ó di dandan kó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n súnmọ́ ni wọn kì í ṣe ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni wọn kì í ṣe olótìtọ́ nítorí wípé kò yẹ kí irú ọ̀rọ̀ náà fojú hàn dé rárá bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní àtẹ̀jíṣẹ́ àti ìtàkùrọ̀sọ tó ń lọ láàrin David Davido àti Larry Gaga bọ́ sórí ìtàkùn ayélujára ní ibi tí Davido ti ń fi kọminú rẹ̀ hàn wípé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kò jẹ́ kí òun gbádùn ìbí àwọn ọmọ ìbejì òun nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì wà lórí ìtàkùn ayélujára lórí rẹ̀ èyí tó mú kí Sam Clef wá sórí ìtàkùn ayélujára tó sì sọ wípé níwọ̀nba ìgbà tó jẹ́ wípé ọ̀rọ̀ tí Davido ń bá Larry Gaga sọ ní àṣírí bọ́ sórí ìtàkùn ayélujára ìyẹn túmọ̀ sí wípé bí ikú ilé ò bá pani tó dé ò lè pani nítorí náà ó yẹ kó dá gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ dúró lọ́gán ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká agbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìgbéyàwó Blessing CEO òun ló ti wá sórí ìtàkùn ayélujára báyìí láti wá tọrọ àforíjì lọ́wọ́ Davido wípé kó dáríjì òun bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní Blessing CEO wá sórí ìtàkùn ayélujára tó sì ń pariwo níbẹ̀ wípé Davido ń jẹ IVD tí ń ta ọkọ̀ tó sì tún jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ ní mílíọ̀nù mẹ́rin owó ọkọ̀ tí ó rà fún Israel DMW Davido sọ wípé òun kò jẹ́rú owó báyìí kàkà kó fèsì níṣe ló gbé ìgbésẹ̀ òfin tí wọ́n sì fi ọwọ́ òfin gbé Blessing Blessing ceo ní báyìí Blessing ceo ti wá sórí ìtàkùn ayélujára tó sì wá tọrọ àforíjì lọ́wọ́ Davido wípé ọ̀rẹ́ rẹ ni mò ń ṣe kódà èmi gan pẹ̀lú wà nínú àwọn alátìlẹyìn rẹ Blessing ceo ló sọ̀rọ̀ ẹ ohun tí ó sọ. I'm sorry for hurting you everything wey I talk oya oh, yeah, sorry myself that thirty billion gago. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ ìkíni ló ti lọ sọ́dọ̀ gbajúgbajà òṣèré ọdúnládé adékọ́lá bí ó ti jẹ́ kí ó di mímọ̀ fáwọn ènìyàn wípé sinimá òrìṣà ti gba àmì ẹ̀yẹ ní òkè òkun ó sì fi fídíò rẹ̀ sórí ìtàkùn ayélujára bí ètò ọ̀hún ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ní wọ́n ń kí wípé iṣẹ́ takuntakun ló ṣe lórí iṣẹ́ sinimá òrìṣà wípé bí ó ti gba àmì ẹ̀yẹ yìí ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ló sì ń padà bọ̀ lórí sinimá náà ẹ díẹ̀ nínú rẹ̀. Bó bá jẹ́ máa bà lẹ́nu bí kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa béèrè lọ́wọ́ ara wa wípé ṣé àwọn tí mò ń sáré kìtàkìtà fún kó lè dára fún ṣé àwọn lè rìn tàbí rákòrò láti lè fi oúnjẹ sórí tábìlì mi lásán ìbéèrè ni o kó máa rókì lọ́kàn òní kálukú wa àjùwàṣe ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.